الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته هنا وقتته سنتماس صيام رمضان وبالصيام يوم الجد هنا نقطة لصة téèyàn bá fẹ́ wẹ̀ kéèyàn wẹ̀ tó bá jẹ́ kéèyàn fẹ́ wẹ̀ ọ̀sẹ̀ àti kankan àbí èèyàn kan fẹ́ sinra lásán èèyàn fẹ́ sinra nítorí ooru mú àbí nítorí pé sèyàn ó ń gbọ́ àbí nítorí nǹkan yòówù kò sí nǹkan tó burú pé kò sinra kò sí nǹkan tó burú pé kò wẹ̀ ní ọ̀sán Ramadan nítorí pé omi tí ń kọjá lára rẹ̀ kò bà sùyàmù rẹ̀ jẹ́ kẹ́bù tí ṣe máa ń da mí sára nígbà tó máa ń sálù àlà kò sí nǹkan kan tí ó ṣe fún sùyàmù rẹ̀ nípa lára ó sì tún tọ́ ẹni tí máa ń ṣe sùyàmù tó bá wẹ̀ tán tó bá fẹ́ para kó para kò tako sùyàmù rẹ̀ kò sì bà àlàáfíà rẹ̀ jẹ́ pẹ̀lú ọ̀pàrà kò tó sí tó burú ẹni tí ń sọ̀sọ̀ yá kò fi lọ́fíńdà sára ní ọ̀sán àbí láàárọ̀ lópin ìgbà tí lọ́fíńdà yẹn kìí ṣe ìtòsí pété yẹn bá ti fi sára ọ̀nà ọ̀fun lèyàn ti máa gbọ́ ìjọba ìpínyà máa ń gbọ́ lọ́nà ọ̀fun má lórí ẹ̀ ètò sọ yìí pé ibi tá a fi sí ní ọmọ o lè lórí ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn bẹ nínú nǹkan tó lu ẹlẹ́dàá tí kò ṣe léèwọ̀ fún wa ní tí ọba ti ṣe léèwọ̀ fún wa ọ̀tọ̀ sẹ́nìkan láti ṣe léèwọ̀ fúnra rẹ̀ nítorí pé à ń ṣòfin àṣòfin kò sí fún wa ọ̀dọ̀ ẹlẹ́dàá wa lọ́wọ́ nǹkan tí kò ṣe lófin ọ̀gbọ̀dọ̀ sọ́dọ̀fin ní tó ṣèdẹ̀kùn fún wa nípa rẹ̀ ọgbọ́dọ̀ sọdẹ lè mara rẹ lọ́wọ́ abẹ allah azọjẹl kọkọ wa ma ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.